ẹ̀yin ọmọ náà ìjà o ẹ kú lẹ́la kí wọn ọmọ ìjà o gbogbo ọmọ nàìjà wá sí mọ́kì àkàndé gbogbo lé gbogbo nàìjà ní sílé ìtòkò látòkè dé ilẹ̀ ọlákúnlé kí wọn wá sí u dáadáa wá sí u àìdá bàbá mi ọmọ bọ̀ àyíndéyọ̀ má jẹ́ sí o ìdarí ń kí ẹ ọmọ bọ́lájí aṣákẹ́ ní ń kí ẹ ìdáyà àtú o rọ́pò ní ẹ mi náà àyíndé mi gbọ́ là o èmi náà kí ẹ bá mi èmi náà kí ẹ adéwálé emi, gbọ́ là o èmi tọ́lọ́baládé gòrò yẹ èmi náà ẹ. E. Alhaji Wasiu àkàndé sòlẹ́sítọ̀ orúkọ ṣe é jọra tí òun johun téèyàn tún fi fèsì jọra wọn. ọmọ ìlú wo lẹ́yìn. ọmọ ìbàdàn lèmi. ọmọ ìbàdàn. oríjìnà ọmọ ìbàdàn. kábíyèsí olódùmarè. bàbá mi ìbàdàn ni wọn láti kékeré mi hmm. tí n ti gbọ́njú mhm. tí mo gbọ́ music hmm. tí mo gbọ́ orin yàtọ̀ sílù. ok mo ti fẹ́ràn alhaji king wasiu ayinde marshal. kábíyèsí ọlọ́run ilé tí mò ń gbé láyédáadé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sìn hmm. tí wọ́n bá dé ẹnu ọ̀nà yàrá yẹn hmm. church tí mo sì fi kọ́ tàlàsó ṣe ẹnu bẹ̀ mo hmm. sì wà ń bẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. tí a bá ń sọ pé wàsíù àkàndé sòlẹ́sítọ̀ sétorí pé òun yìí jọ òun wàsíù àyìndé ẹ̀yìn lẹ́yìn náà wá yọ ọkọ tiyín lẹ́ wá fi wàsíù ha pé wàsíù lèmi náà ọmọ jẹ́ àbí sókọ tí a níjọ́ mẹ́jọ Aláhu Akbar. Lákúnlé bó ni ojú tún ṣe wá jọ ojú sáwọn èèyàn máa sọ fún yín àbí wọn èyí sọ fún yín. ó pọ̀ jù. Hmm. ó pọ̀ jù. wọ́n máa sọ̀rọ̀ nípa ẹ̀ níjó lẹ kọ́kọ́ gbọ́ orin Wasiu Ayinde rí pé a ìjọba ẹ̀ tí mo gbọ́ orin Wasiu Ayinde rí tínú mi dùn jọ tẹ kọ́kọ́ gbọ́ rí àti orin Wasiu Ayinde tẹ kọ́kọ́ gbọ́ rí orin Wasiu Ayinde wo so ṣe lè rántí mọ́sá. Ah, <laughs> ó ti pẹ́ o ṣe lè rántí ẹ lè rántí ẹ mọ. ọjọ́ tí mo lọ sí agbo wọn gangan. eba. ni mo ni ọjọ́ tó tó lágbára ni. ìkànsẹ́ ọdẹ tó mú wa jọ yẹn nìbàdàn bí. nígbà tẹ́ ń lọ ilé padà. bẹ́ẹ̀ni. ọdẹ mú yín. bẹ́ẹ̀ni. kábíyèsí ọlọ́run. ní ìyànà yẹn ìyànà ìgbìyànlá tábà ti kọjá ọ̀ràn yàn next ìyànà tábà kún. bẹ́ẹ̀ni. ìgbìyànlá la máa ń pè lọ́dún náà náà. òbí pẹ̀lú alájọ àsìnà play. Ah! mo rántí o. ayíbáyé náà máa ń mix zeliki pẹ̀lú. bẹ́ẹ̀ni mo rántí o. èmi dẹ̀ láì láti máa lo ẹ̀ṣọ́ so màmá mi wọ́n ní báàgì kan máa lọ yọ bọ́ọ̀kù tó wà lára ẹ̀ kìíní yẹn wà lọ́wọ́ mi so èrò ti pọ̀ jù ayíbáyé làlájì nǹkan tàlásó ìwọ rẹ so tàlásó di sùkò ó dún láti ijó ọwọ́ tí mò ń jù sókè. ọba jábọ́. kìíní ẹ ti já sọnù mi rí mọ́. yéè. mo tún mú mi màmá báwo ni báàgì ṣe ń dín báyìí torí ọlọ́run <laughs> so aláàjì wá sí wàyẹ̀dẹ́ ọjọ́ ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ o. kábíyèsí ọlọ́run. kádàrá la ọmọkànká jírí. Hmm. àkọọ́lẹ̀ ẹ̀dá ó ti kú. orin aláàjì wá sí wàyẹ̀dẹ́ wò lẹ láìkì jù. ah like American tapes gbogbo rẹ́kọ̀dù wọn kò sí àṣà ìdànù ńbẹ. bóòlù American tools. yẹn ṣe lọ àwọn òmùrin yẹn kọ. ẹ eh, ẹ mú ẹ lọ sí ẹ jẹ́ kí n mú láàrin gan amẹ́ríkà sí mo rè mo bá rè wá sí ilé wa ìdè olókun ọ̀la. ǹjẹ́ yìí ti lọ amẹ́ríkà báyìí. mi ti lọ. ẹ ti lọ ọyẹ ìsúnlẹ̀ yóò sì sẹ́mọ̀ yín la. amẹ́ríkà ìjẹ́gẹ́dẹ́ ìdè mò ń gba yìí sí. so ọmọ gbọ́dọ̀ àwọn ọkọrin fún mi o mo so like record mi gan. Hmm. because aṣọ tí wọ́n wọ̀ nínú amẹ́ríkà tips hmm. that jacket sanwó yẹn hmm. mo rán tó similar sí i tó fi ṣe design sí ọwọ́ left wọn ẹ̀ ah, ah. mo fẹ́ràn láti ilẹ̀ lẹ ti ń kọpí wa Sunday aṣejúwọ̀ ìrìn yín náà fẹ́ jọra bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ tí n bá wà tí n bá wà tí n bá wà ní fàájì lágbo mm, mm. weather party also mm. tí n bá ń jó láìfù K1 the ultimate lájú àṣọ àyè àwọn èèyàn máa wá ń bá mi pé kí ló ṣẹlẹ̀ why why do you dance like King Wasiu Ayinde Marshal Ah. kí ló ń hàbùn. kí ni àjọṣepọ̀ tó wà láàrin èyàn àtàlájì Wasiu Àyìndé. alájì Wasiu Àyìndé àgbàlagbà dáadáa ni wọ́n. Allahu Akbar eh. àgbàlagbà dáadáa ni eh, wọ́n. Hmm. mo ti lọ dìídì bá wọn nílé. Hmm. nígbà tó wà ní ọkọta. kábíyèsí Ọlọ́run. mo lọ síbẹ̀. bàbá mi kan ló líǹkì mi mọ́ wọn pé kí n lọ bá wọn. ní ọkọta. lọkọta Alhaji Gazali Lawal ẹ wá débẹ̀. ọ̀gá ọlọ́pàá ni wọ́n ṣe òun débẹ̀. so pẹ́sì wà pẹ̀lú wọn gbà yẹn. ok. àlá ẹ sa pẹ́sì yẹn gbogbo bí wọ́n bá wọn sìn ọlọ́run kí ó má gbà yìí lára wọn. àmì àmì. wọ́n ní ah, from baba Gazali mo ní hmm. yẹsì wọ́n tẹ̀ láti jẹ́ kí n rí alájí njọ́ yẹn bàbá wa wà pẹ̀lú wọn jọ náà fìjàbí onílé òbí. ó oh, ó oh. ṣe é láìkí barista ni. ah Baba wa alájí sikiru ayinde bá ń sa kò sẹ́ni tí mi ò láìkí o ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe tó nìyẹn bó ṣe wọ́lọ́ nìyẹn. ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ náà nìkẹ́ tó kú ìbàdàn àbí ńgbà tẹ dé èkó ni. mo padà blend ṣe mo. ẹ padà blend. because hmm. èdè ìbàdàn. ó yàtọ̀ sí èdè. torí mo rí i pé wàásù àkàndé ti wà nìbàdàn eléyìí tún ti yàtọ̀. <laughs> ǹjẹ́ ẹ ti ṣe rẹ́kọ̀dù. bàbá mo ti ṣe rẹ́kọ̀dù. kí ló dé kí ni ń dá rẹ́kọ̀dù yín dúró èyí tá a gbọ́ ní ìsìn sí èsì rẹ́kọ̀dù ni. kò ń ṣe rẹ́kọ̀dù. ẹ kàn ṣe bíi bíi láìfù. à ń gbìyànjú náà ni. ẹ jẹ́ àgbọ̀. nàìjíríà mọ́kàn. ní tilé tó kọ́ lágbègbè àtàbúlé wá sí ìlú mi ẹ gbọ́ bí mo ṣe sọ. tá a bá ń sọ̀rọ̀ nípa ẹyin mísìkì tàlàṣó ǹjẹ́ bó ló ṣe yí sì sí pẹ̀lú àwọn style mi. ọ̀nà tí oníkálukú bá ń tọ̀. Hmm, ọ̀nà tó ń kálukú bá ń tọ̀ yes. Eh, ọ̀nà tó rọ̀ wọ́n lọ́rùn lọ́nà tó ń tọ̀ yẹn. Hmm, ṣùgbọ́n ṣé tàlàṣó ṣó yí sì. ah alájì ọlọ́run ọba ó máa bá mi lọ́ra ẹ̀mí wọn. na ọba tí ò da fati àrùkò nídọ̀rọ̀ wọn rú. àmín àmín sọlọlá alùwàsàlà. ọlá ìkéǹgì wàásù àìdè máa ṣá wọ́n ṣiṣẹ́ sílẹ̀ fún wa tá à ń jẹ. lórí ìtàlàsó tí ọba sí ọlá aná. because èmi bẹ́ẹ̀ mi ṣe wà ń sìn o èlé láì kásìrà wọ́n mùjọ́lá àfújì àkàndé àdé ọlọ́run ọba ń gbọ́ wa láì mo fọlọ́run búra àkàndé àdé. ẹ ń jọlá fújì. Hmm. mo sì ti tí gbogbo bísí tí wọ́n bísí tó bá lọ́lẹ̀ hmm. mo sì máa padà lórí aláàjì kí n gbé síwájú máṣá hmm. because mo ń jẹ ọlá fújì yẹn báyìí ọba tí ìṣọ́ àti àbò ẹ̀ tó fi ń ṣọ̀yàn. Hmm. ọlọ́run kò fi ṣọ́ ẹ kò ṣọ́ mi àmín kó dáàbò ẹ kó dáàbò mi àmín ogun osiki kọ́ máa ru kí má jẹ́ kó jẹ́ tèmi kó má jẹ́ ti alájì kó má jẹ́ gbogbo tó lólùfẹ́ wa àmín so mo ń láti lọ fi ẹ̀mí ìmoore hàn kò sí nǹkan tí mo fẹ́ fún wọn mo hmm. máa lọ bá wọn náà ni àtúnbẹ wọn pé kàn ṣàdúrà fún wa ni ẹ̀mí ìmoore lẹ fẹ́ lọ fún wọn hmm. ẹ̀yin gbà pé ń jọlá wọn léèní kò sì ní tán bẹ̀ ẹ̀ sì jẹ́ pẹ́. ọlá adéwálé o àyìnrèmí o bá mi ọmọgbọ̀nlá omi àyìn kíkú mọ́ gbà lọ́wọ́ mi àyìnrèmí o adégoro e o àyìnrèmí o kọ́lọ́ mọ́ mi